ọ̀rẹ́. àṣàmú ah, àṣàmú eh. ah, ah, ṣàmú eh, o ò ládéhùn kọ́bọ̀ kí n dúró látàrọ a sì dúró tó dúró àjọ kò ṣẹ̀ṣẹ̀ wá bọ̀ báyìí. àfọwọ́ bínú ní màá ṣàlàyé bó ń tọ́ ṣẹlẹ̀ fún. ẹ eh, ká ti gbéra. wọ́n ti kó gìmí kó hàn yín. àwọn wo. olóòbù kú olóko gìmí kó mi tó lọ sọ gìmí dèrò ẹ̀yìn. ṣé àkíyèsí olórí. táláyé rẹ̀ wọ̀ rìfáàsì tó kó gìmí ọwọ́ ẹ̀yìn ṣé wọn kó gi ẹni. ló ti kò wá sófin inú sọmẹlì mọ ni. ọbọ̀ wa wo gbàgbé olórí burúkú wo ní ẹsẹ̀ nǹkan igi tó yẹ pé ìnáyẹ kọ́kàn kí wọ́n là ń wá kó lọ ẹ̀yìn ah, ah. ayé ń tọ́ wọ̀rì fà kó kò lé lọ́rùn náà náà lákòógi tiẹ̀ náà lọ àkòógi jìnnà rèére ń gbà lagi mi tí wọ́n tún lagi mẹ́sàn-án mi lẹ́yìn rẹ̀ ah, o bá ń gbé ń bẹ̀ wọ̀n rẹ̀ tani tani kò bẹ́ẹ̀ gbégi. o lè gbégi. o kò sáwọn ọmọọṣẹ́ ní gbogbo sọ́mẹ̀lì èmi ní kí n bẹ́ẹ̀ gbégi. àmọ́ sí òsì bá ń jẹ pẹpẹ súpù àyájọ́ ń jẹ. ìyẹn ò yàtọ̀. Ah, ah. olóyìn wò lè gbégi wọ́n tẹ́ pé wọ́n bá béèrè sí kìbẹ́ ó ní adìẹ tó ṣe family plan wọ́n mú fún ọ tó ní ìtàkó ló bà lọ́wọ́ fi inú pẹpẹ súpù fún ọ tó mọ béèrè ẹja rẹ tó mọ sọ pé lórí ẹ pé méjì ìwọ tó fi pé ò lè gbégi. ṣé mi ò lè ra fún wọn ni èmi ò lè ra fún wọn. àyìnbó wọn ti abẹ òkè lọ rà fún mi rí inú ayé mi ló ti ń sukọ́ọ̀tì tó láyé kankan tó ń lò ní. kò sówó ni tó bá wà máa rà. níbo ló wá fẹ́ wá sí ọ wà lọ́wọ́ rẹ lórí bẹ́ẹ̀ kí ni fún mi jàre. ara àdó òsì aláìní ròmù. èmi o lè kogi. ẹ máa bẹ máa bẹ kí n kí n gbẹrù ni àbí kí n fa kàn fún kí ni máa ṣe bẹ gbẹdì. bó bá ṣe wọ ni o ṣe ṣe ọ̀lẹ́ dàrún gbogbo ẹ̀ náà ní bọ́ lọ́hún gbogbo tan ayé rẹ náà ní látẹ́lẹwọ́ mi. èmi ò fẹ́ o èmi ò fẹ́ o. ọkọ tẹlẹ kò fi rí. jẹ kórìí ẹ pé o èmi ò fẹ́ o. ọkọ kò smith ọsàkó ń bẹ ewúrẹ́ bẹ́ẹ̀ ṣe ọ̀lẹ́ bàtí ògbódó ńlá. ee ja ja ka mo lè bẹ yìí mi ò lè gbé. gbé ni bọ́sà bọ́sà ìgbẹ́lọ́hún. èmi ò sáfẹ́ ni raptor fún mi. dada yakọ gbé kéke ọ̀rẹ́ yasin igi mi ni o. igi ẹ stamp mi rè lára ẹ. ṣòra yìí kò dáa kéèyàn má máa farabalẹ̀ ṣé tí n bá ti bẹ́ẹ̀ ru igi tí mo bẹ́ẹ̀ wọ́gi nísìn tabako dọ̀hún wà á tún wá sọ fún èmi kí mi bẹ́ẹ̀ kó padà bí o ti rí wèrè o ti rí káyá ara farabalẹ̀ yèmi ò fẹ́. má bínú igi ah, igi mi ń gbà mo kó débi ọ̀dà ń gbọ́ sanra jù báyìí lọ ṣé igi a máa ru lórí ìdúró ni. a ah, mi ò use mọ mi ò use mọ gi ìwọ tó use mọ gi náà ló lè mọ gbogbo èpè tó ṣe try kó reverse ẹ kó má lọ affect ẹ ńgbà tí ti pójú èpè náà fọ kò lè ti dán gan fún rẹ ńgbà tí ipa tó ti ṣètò ẹ yóò wọ rìfáàsì fún rẹ. ìyẹn èpè fún rẹ. Ah, ah, èpè ọjọ́ rí ni. àdàrà ìwọ tó jà náà ló lè mọ bóyá ń jà èpè ọjà mi. tó lẹ́kọ̀ọ́ bò lówó sọ̀rọ̀ ni bó ló ti ń sọ̀rọ̀ báyìí náà. ẹ gbà tó bóde sọ ah. kàlàkàyè kalẹ̀ fún ẹ o fẹ́ tẹ̀lé. ọ bọ ọ̀rọ̀ rẹ débi biafra. kí ni kí ló ṣẹlẹ̀ sí biafra. tọ́mọ tí bàbá sọ fún wa tẹ́ ẹ bá ń bá yàn jẹ́ ẹ má fún lóúnjẹ gbogbo tó ń yọ ọkùnrin náà sẹ́yìn ń ju òrù rẹ pé wọ́n rí òun ó gbé wọ́kọ́ yìí. sọfẹ́ affect oúnjẹ ni sọ̀rọ̀ oúnjẹ líle. Ah, o ti ń sẹ̀mí o ti múnú bí mi. ok i'm sorry. o lẹ́kọ̀ọ́ bò lówó sọ̀rọ̀ má fẹ́ bò sọ sọ́rí kó lè dánú mi. ẹ má bínú. o lè fi sàásì. Ah, ọ̀rẹ́ mi kọ́ ni ẹni ó sì. ẹ̀gbọ́n àjọ rẹ̀ ńkọ́ ọ̀rẹ́ ìwọlẹ̀ ni ọ ah, má jẹ́ ní ó bí mi sí ọ. ṣé o lè o lè dárìn láì ṣe pé mo tẹ̀lé ẹni. mo ń fi ọṣẹ security eh. já sí mi sọ ilé inú rẹ̀ ń dùn fáwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ àsọtálá yìí o